to pray and beyond now in the name of Jesus. think about it. Ìgbà ṣe ti yé mi láti máa wọ agbárí yín. For one thing. Ṣùgbọ́n kan. You need Ẹ̀gbọ́n náà. Eso. dafür lọ. Ó ti ẹ̀sùn wá, ó ní nǹkan ṣe pẹ̀lú láyé ìdí Jésù. Ọlọ́run ṣí mi lójú ní oṣù àkọ́kọ́ tí mo gbàgbọ́ wípé actions of the past. Again, sórí agbára yìí, agbára agbára tó ju agbára yẹn lọ, tí mo sọ pé agbára ọlọ́run gangan, tí mo sọ pé a tì sórí Jésù. Genesis chapter one. From verse one to three, just write it down. Sórí ti ibi tí nǹkan bá dàrú tí nǹkan bá gbòòrò tí nǹkan bá polúkú musu tí ò fi ọ̀nà àbáyọ tí ò lè tí ì sí àkọọ́lẹ̀ ẹrú ẹ̀ ibi tí agbára yẹn bá ti tó bá ti dá sí ọ̀rọ̀ gbogbo nǹkan ó parada lẹ́sẹ̀ ó wí pé wọ̀ ọ́ ní àtẹ̀tẹ̀ kan ṣe ọlọ́run dá ọmọ àti ayé ayé wà ní dúdú ó sì sọ́kọ́ ó wọ́n ṣùgbọ́n ẹ̀mí ọlọ́run bẹ̀rẹ̀ sí ní lábàá lójú ikú ó wí pé lẹ́yìn náà ni òun yẹn jáde wí pé jẹ́ kí ìmọ̀lẹ̀ kó wọ́n agbára tó jẹ́ pé tó o bá débi tí wọ́n èdè ìṣòro rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ fún ìṣòro rẹ̀ ah, ní yóò ní àná nígbà tí mo ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn companies máa ń fẹ́ pè mo ní ọpọlọ tó múná gan nínú ìmọ̀ ẹ̀rọ pẹ̀lú ìrànlọ́wọ́ lọ. mo mọ̀ ọ́ nípa nípa kéèyàn ó kà á kéèyàn ó mo mọ̀ ọ́ nípa kéèyàn máa ṣe lójú ayé. hallelujah. ó wọ àwọn ètò tí iléeṣẹ́ yìí bá kú lọ tẹ́ bá gbà fún ìsìn gbogbo tí ń jẹ́ tọ́pa iléeṣẹ́ yìí ó máa parí náà. nọ́mbà tó ní ìbẹ̀rẹ̀ ọdún gbogbo iṣẹ́ bẹ́ẹ̀ rí gbà láti láti January tó fi ní December ẹ̀mí ni mo sọ fún mi àtìyàwó tí mo bá lè fi sọ báyìí ní oṣù mi nìyà. so ó yí sí táwọn ọ̀gá ọ̀gá ọ̀gá tí mo bá ṣiṣẹ́ gbẹ̀yìn ó láti fàyè ẹ̀ fún Jésù gbogbo lóòótọ́ irú Jésù náà fi sí ṣùgbọ́n ẹ Jésù irú èyí tá à ń ṣe ẹlẹ́sìn yẹn tó jẹ́ pé ìdí aláìgbàgbọ́ ṣe àwọn náà ń ṣe ẹ wọ ọ̀dẹ̀ fọwọ́ tó wọ́n yàtọ̀ sósì púpọ̀ ẹ torí wípé ẹ mọ́ kò yẹ ìwé wọ nǹkan tó pè ní ìsìn Ọlọ́run ó láti sọ fún mi pé kó o máa fẹ́ fàyè òun fún Jésù bàbá àgbà mi. who Ram was the first set of engineers made, the whole eleven other state. In fact, in Asia, over Shepherd, only the first indigenous private engineering firm in the whole eleven other state. Ìbátan wọn, ṣùgbọ́n nígbà tí wọ́n pè mí wá ní ibi tí mo ti ń ṣiṣẹ́ lẹ́yìn àgùnbánirọ̀, nígbà tí wọ́n pè mí wá sí ọ̀dọ̀ wọn, ohun tó ṣẹlẹ̀ ni pé gbogbo tó ti wọ́n padà ní ìlọ́pọ̀ ìwé níjọ́ mi tí mo wà lẹ́nu wọ́n jalè mọ́ ṣọ́ọ̀ṣì ni ẹ máa ń wá pé wọ́n bá wọn wá ẹni tí ó jẹ́ financial control ẹ̀gbọ́n ṣé wọ́n ń tẹ ṣọ́ọ̀ṣì yóò gbà ṣọ́ọ̀ṣì gan yóò gbà ṣọ́ọ̀ṣì ẹ máa gbogbo owó sí ṣọ́ọ̀ṣì kó jọ kó rí ìrírí kan ṣùgbọ́n ìgbà àwọn ìgbà ó lè bẹ̀rẹ̀ lórí èmi àti ó lè gba owó fún pé yóò bẹ̀rẹ̀ jáde à ń ṣèpàdé pè mí pé kí n wá kí n wá jẹ sí àwọn àwọn ìgbìmọ̀ ìkọ́lé àpapọ̀ ẹgbẹ́ kan torí wọ́n ti fi ojú méjìdínlógún kọ́ ilé ẹyọ kan tí wọ́n kọ̀ pẹ̀lú. ẹnìkan wọ́n wò pé jọ ọ̀gá òun tẹ̀jọ́ owó wọn bá ní lójú tó ti ní àṣà ah, pé tá òun lè wọ́n ó ní kí ìjọ kí jẹ́ kí àṣeyọrí ó máa táìmù tàwọn yìí òkè ọ̀nà àrùn rẹ̀ lọ́wọ́ àwa débẹ̀ ìpàdé dára tó pọ̀ sí àwa sì ti pàdé o ẹ káwọn èèyàn máa kówó jọ ẹ ní tó ní kálukú bá lè ṣe ẹ jẹ́ aṣọ ẹ sọ fún àwọn wọn kówó jọ ìjẹjẹ mọ̀ pé ibi tá a ti wà náà pàdé gbogbo iye tá a pa kọ̀ǹtrátọ̀ tó ń kọ́ ní ọdún méjìdínlógún tí ọ̀pá ni ó sì ti mọ iye tá láìsí pàdé. nígbà tí wọ́n ní kó bèrè owó ọ̀sẹ́ gbogbo owó làpá ló bèrè. wọ́n wá ní wọ́n wà lóde wá wọ́n wá sọ fún wọn nípa tètè ẹ̀yin tí ẹ bá wà lórí yìí ó dé pé ẹ̀kú ti gbà ibi iṣẹ́ ọkọ̀ òṣèlú lọ wájú ẹ ti kan bọ́lá sí o nǹkan ó ṣe yẹ o ló ń bẹ̀rẹ̀ sí ní ṣe yín láti ìsìn wọn iye ọdún orí èèyàn ò ní kankan ṣe pẹ̀lú rẹ̀ kó wọn ti ṣe náwó dé àti ìtẹ̀bí ìwúlé ọmọdé dé torí ọlọ́run ju gbogbo èèyàn wọ́n pàṣẹ commission yẹn pé ẹ bá ń pé bàbá wọn fi lọ ẹhẹ́ bàbá mo mọ̀ pé iye báyìí ní ẹlẹ́ ẹ̀rẹ́ ẹ ti pàdú kí láàbù ọmọ nàìjíríà dẹ́ ìṣiṣẹ́ ṣé bọ́mọ ọlọ́run ní yàrá oníbẹ̀rẹ̀ ọmọ ọlọ́run ẹnjìníà lè yẹ kó mìíràn ilé ẹgbẹ́ kí ilé ẹgbẹ́ tí wọ́n pè ti bíríkì làkàtà ní ti kiri kankan kankan ẹ ẹ ẹni tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ ní ẹ o náà ní ọmọ bá lọ ipò ọdẹbi tí wọ́n ti tì ọmọ ní tójú rẹ ipò rẹ bẹ̀rẹ̀ mo ní ìwé rẹ lọ. bàbá tó fọwọ́ pẹ̀lú wa orí bẹ́ẹ̀ iye tó èlò lówó rẹ yóò ní ẹ máa wọ owó tí òtò twenty thousand owó rẹ̀ ṣẹ́kù ó sì bèrè ti something thousand naira. owó tó ṣẹ́kù máa ń lọ fún mi o ebí ọmọ náà ni ọ níbi ó ṣe fúnra mi lóróró lẹ́yìn tó fúnra yín lóróró náà ìdí ẹ bá pè pé kí wọ́n bá yín ṣe ṣé omi kí wọ́n bá yín máa rí nígbà yín mọ́. ẹ kí lẹ fẹ́ káwọn èèyàn ṣe gbogbo èyí tẹ́ ẹ láwọn tí ń ṣe irú iṣẹ́ ìdíjọ yín ẹ sọ fún wọn tó wọ́n máa bọ̀ bàbá iye tẹ́gbà ni mo ti sọ fún yín tẹ́ faramọ́ abẹ́ faramọ́ kálí wa kálí ọgbọ́dọ̀ mi. ó faramọ́ onílé ọdún méjìdínlógún ṣe ìpayà ilé tí òtútù ọ̀sẹ̀ nìkan tí gbogbo àpapọ̀ èèyàn kọ́. wọ́n yóò ṣàlùkọ́. irú nǹkan tó ṣubú yọ ni ẹni ọlọ́ra gílọ̀bù wa tàǹkìrì náírà ọdún àti wàtá mi. yóò ṣe padà láti ọ̀sẹ̀. ṣe sọ fún yìí tí ó lóko ní ṣé ẹ mọ̀ pé yóò sọ bàbá sọ. àìbẹ́ ẹ̀kọ́ ni ẹgbẹ́ ilé mo pé pásítọ̀ gan-an tí pásítọ̀ wá ní dákò ní ní ọmọ àṣẹ tí ń ṣeun láti wà gbọ́pọ̀ náà ní ọmọ èṣù lẹ́yìn tí a bá pọ̀ tọ́ ẹni tó ṣẹlẹ̀ ní pé ìgbọ̀nsẹ̀ kò lè jọ. ṣùgbọ́n àkókò tí àyípadà yóò bá wa lẹ́lẹ́ àkókò tẹ́ sọ̀rọ̀ fún wọn wà bẹ́ẹ̀. ìwà bí ọlọ́run ló wà náà rẹ̀. o r g n i z a t i o n mo tí àwọn jìyà gbára ẹ̀sìn ń ṣe lọ́wọ́ ìtorí pápára yẹn ti dé mi ọ àtàwọn jẹ bẹ́ẹ̀ bí mo ṣe ń lẹ́nu tó bó ṣe máa ń takò tó nígbà tí agbára yẹn tó wọnú wọn èmi ò wọ̀nyí bí wọ́n máa ń pè yàn pé wọ́n á jẹ́wọ́ Jésù kankan níbi tí ọ̀rọ̀ yẹn ti ká mi mọ́ pé ìwọ kan wà mí òka ẹlẹ́rọ̀pẹ̀ lọ́wọ́ rẹ ó lè gbèsè kárí ó pé wò ó iṣẹ́ tí wọ́n ní kó máa ṣe kò ní ṣe wọ́n lẹ́yìn àkókò kan yóò sì yóò sì mú ọ lọ síbi ìgbé tí ì one thousand nínú kí ẹ náà sọ ẹ̀rọ kó ló ti máa sí lọ sọ́ọ̀sì wọn lọ lọ sí ṣe ẹ̀yẹ ẹ̀mí yẹn sọ ẹ̀mí yẹn sọ pé mẹ́sì ẹ̀mí yẹn sọ pé dayọ̀ lọ sọ fún ga wọn dayọ̀ kí ni àti ọ̀jọ̀ pé káyọ̀ dayọ̀ ló kà lọ́wọ́ mi kí mo sọ fún dayọ̀ pé mo kọ̀ wọ́ mi Bọ́ọ̀lù yẹn ti jẹ́ ìlú àgbọ̀n pé mo wá lọ́pọ̀ nínú ìwé ìyàn tó wà bẹ́ẹ̀ náà mọ̀ pé èmi tí mo fẹ́ lọ rẹ́ mo fẹ́ lọ rẹ́ ní ẹ̀mí ìgbà àwọn èèyàn alẹ́ mi fẹ́ máa alẹ́ nàbọ̀ wá ẹlẹ́yà. ẹ ẹ̀sìn pọ́jú ẹ̀sìn pọ́jú ẹ̀sìn òbí à. ìyókù mo wá ní kó rán lájú sí mọ́ ọmọ rẹ̀ ìjọba tó ń borí lè yọ̀rọ̀ mo ṣe bọ́ọ̀ká dé báyìí ipò nù ẹ ẹjọ yí àdá fúnrikí wọlé wọn ní ọkùnrin yẹn lẹ́yìn tán jáde lọ́tọ̀ wọn ní ọkùnrin yẹn jókòó ní ẹ̀bá ẹsẹ̀ Jésù ó lè wọ ní right mind yẹn ah! lágbára yẹn bá wọnú iṣẹ́ rẹ̀ òpin tó wọnú kókó sí yẹn ló wà láyé. tí kò ní ẹgbẹ́ fourteen from twenty nine to thirty six something. ó ní àwọn ọmọ ogun fún àwọn aláàárẹ̀ ó pé wò ó àwọn ọ̀dọ́ òṣàlẹ̀ yóò rẹ̀ wọ́n ó ní wọ́n ó ṣubú pọ̀ nínú ìdílé ó ní ṣùgbọ́n àwọn tó dúró ní olúwa ó ní ó fi agbára kún wọn ó pé wò ó wọ́n rìn kò ní rẹ̀ wọ́n ó ní wọ́n sáré àárẹ̀ yìí ó wọ̀n kí orí olúwa ó dúró ní àkókò yìí àkókò tí agbára gbogbo ní táwọn ẹgbẹ́ rẹ dàbí pé ẹ ti sáré kọjá ẹ tí wọ́n dàbí pé ìpínyàn ó dàbí wípé wọn ò lè ṣe dáadáa olúwa ló ń mú òru ọ ní agbára tó ń wájú òde ó gbogbo òru ní agbára ó ní ó fi ògbó tó ti ti gbogbo wọn lọ́fà. ó wà á fún ẹ̀yìn tó tún lágbára pé olúkọ yẹn ò ní wọ̀. ìwọ ò ní bẹ̀rẹ̀ kan dáa yíwọ má tún dáa ní ìgbà mi. ó ti olú tí àwọn ìfihàn agbára tó jagbára yẹn wọ́n lọ́wọ́ agbára tó ń jagbára ẹ̀rọ tó bá gbé sókè tàbó bá rẹ̀ nílẹ̀ the status quo remains. tó bá ní ìkọ́ tí a tẹ̀ mọ́lẹ̀ lábẹ́ rẹ̀ ilé kọ́ máa jọ máa ládé ó bẹ̀rẹ̀ nìyẹn. tó bá ní kí ọmọ aláyé tó ṣẹ̀ pé kó bẹ̀rẹ̀ sí ní máa láyẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní láyẹ̀ irú ìfarahàn gbára yẹn ló ti dá tó ti agbára ẹ má sọ̀kalẹ̀ lórí èmi àti ẹ lónìí tó lè bẹ̀rẹ̀ iṣẹ́ ní kíá ní kó ẹ̀gbọ́n ọjọ́ mélòó làwọn àpótẹ́lẹ̀ náà fi borí gbogbo àwọn tí wọ́n ń lé wọn kí jẹ́ pé wọ́n máa rìn lóru lásán. Gbogbo wọn yẹn wà wọ́n ní ajáde wọn wọ́n fi fi irú kí la lè bẹ̀rẹ̀ ìsinmi àwọn òpin yóò ní àbí kàmájẹ́lì ṣé sùkúù rẹ̀ ní ẹ lọ ní Níkódémù ṣé ṣé ọ̀kan lára àwọn ọmọ sùkúù rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ kí ni ó kó bọ́ rẹ̀ ṣé ó mọ̀ wọ́n rí wọ́n ní wọn ẹnìkan fún òní sọ pé sùkúrù wọn ní lọ ṣùgbọ́n etí ákíyèsí ni pé wọn á ti máa wà pẹ̀lú òye. Ah, àmì tí ó fi hàn wípé ó ti yà sọ́dọ̀ ọdún èso lábọ́ ọdún yìí ó ti yà sọ́dọ̀ ọdún èso nílẹ̀ ẹ̀wọ̀ ó ti တယ်မမျိုး no